alhamdulillahi wasalaatu wasalaamu ala rasulillahi wabaat asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ilé ní tẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà nínú ìwé two other golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrin lé ní àádọ́rin hadith number seventy four òní a máa gbéyẹ̀wò lónìí insha allah ta'ala hadithi náà lọ báyìí pé jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé tunkahu li mar'atu li arba li maliha wa li hasabiha wa jamaliha wa li diniha fatfar bidati din hadithi náà lẹ́ẹ̀kan sí tunkahu li mar'atu li arba li maliha ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين حديث يا إمام مسلم بوا شنو رواية يتي أمي anabi ni tun kawule mar'atu li arba'in limaliha wa li asabiha wa li jamaliha wa li diniha fadfar bi dati din tarbati yadak o fi kun ko tarbati yadak imam bukhari muslim gba àdìsí wa tó wà nù abu dawud náà inshallah ìtumọ̀ àdìsí yìí ní bọ̀rọ̀ gidi ni pé òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé tunkahu limar'atu li arba'in àwọn èèyàn máa ń fẹ́ obìnrin nítorí àwọn nǹkan mẹ́rin limali a nítorí dúkìá tó ní wálé hasabiha nítorí irú èèyàn tó jẹ́ wàlìjàmẹ́ẹ̀lì ha nítorí ẹwà rẹ̀ wàlìdíìní ha àbí torí ẹ̀sìn rẹ̀ farbida ti dín jèrè pẹ̀lú ẹlẹ́sìn tàrbà ti yadak kọ́wọ́ rẹ̀ mọ́ bàbúlẹ̀ àlàyé hadithi yìí hadithi yìí àkọ́kọ́ àkíyèsí ta fẹ́ pè wá sí òun ni ìtumọ̀ táwọn èèyàn máa ń sábà fún pàápàá nílẹ̀ yorùbá ń bí nígbà tí wọ́n bá ń ṣètò ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà tàbá tá a máa ń gbọ́ tàbá lọ bí ìgbéyàwó àbí tá a ń gbọ́ nu rédíò ni àbí wọ́n rìkọ́ọ̀dù ẹni tó ń ká ulẹ̀ mara àtúlẹ̀ àrùbáyìn àwọn ò tù sí pé ànábì ní nǹkan mẹ́rin ní ẹ̀wò kẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ kì í ṣe tànàbì sọ nìyẹn o kìí ṣe tí ànábì ṣe kéde kìí ṣe tó sọ fún wa ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹ́rì pé túnkáhù almari atu wọn a máa torí ilẹ̀ àrùbáyìn nǹkan mẹ́rin fẹ́ bẹ́ẹ̀ yẹn pé nínú àdámà àwọn èèyàn àti ṣe sí àwọn èèyàn nǹkan mẹ́rin àwọn èèyàn a máa torí rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lima liha ẹlòmíì ìdí tí ó fi lọ fẹ́ obìnrin ni dúkìá tóbìnrin yẹn ní bóyá ó jólówó obìnrin yẹn lówó ó ti kọ́lé ó ra mọ́tò ó ní kọ́mpìn wálé hasabi ha alẹ́ hasab ìtumọ̀ méjì làwọn àfa fún alákọ̀ọ́kọ́ ni bóyá irú ìdílé tó ti wá àbí bàbá rẹ̀ bóyá ìdílé ọlọ́lá ni ìdílé alágbára ni ìdílé olówó ni ìdílé àwọn èèyàn pàtàkì ni lè hásábí ha ìtumọ̀ kejì ni pé òun gan fúnra ẹ̀rú èèyàn wo ló jẹ́ bóyá gbajúmọ̀ ni bóyá lùmọ̀ọ́ká ni bóyá ẹnìkan tí ó ní ipò ni bóyá ó nípò bóyá wà láàyè gíga bóyá láàyè bí oní pé ah ọmọ yẹn first degree ọ̀dà ni masters ni phd ni professor ni ah, director ni níbi iṣẹ́ ps ni ati eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ chairman company ni wájà mẹ́rin lè ha àbí nítorí ẹwà tó ní ah, obìnrin yẹn èèyàn ò lè wò lẹ́ẹ̀kan péré tó bá wò lẹ́ẹ̀kan wọn ò bí ọ̀dà ó wò lẹ́ẹ̀kejì wà lè dí ní àbí nítorí pé ẹ̀sìn tó ní ta lè fi kún náà bóyá ìmọ̀ ẹ̀sìn ti ń bẹ fún pé ah sísá yẹn abi ụmụ ya yẹn hafidọ̀ ni ó ha quran sunna ni muslim inshallah kútùbù síta wà lori ẹ̀ ó awọn àwọn mùtún ati àti lọ ànábì wa ni fàfàr bí dáàtì dín èyí tó kó mú kó fi ń ni ètò lẹ́sìn tari bá ti yádáàkì túmọ̀ méjì làwọn àbá fún túmọ̀ àkọ́kọ́ ẹ̀ pé tari bá ti yádáàkì túmọ̀ gan ni pé ọwọ́ rẹ kó yílẹ̀ yẹn ni pé tó o bá ti jèrè pẹ̀lú ẹ̀sìn lára obìnrin kó o mú obìnrin tó lẹ́sìn ọwọ́ rẹ ó bòlẹ̀ ó fọ bòlẹ̀ yẹn pé ò lè rí nǹkan kan nígbà tí ò bá sí nǹkan kan fún yàn ju iyẹ̀pẹ̀ lọ́gàn pé ó ń tọ̀hún ó jẹ́ aláìnínú ìftakọ̀rọ̀ yẹn ni pé ó ti fọ́ bòlẹ̀ nìyẹn ìtumọ̀ kejì táwọn afá fún ni pé kìí ṣe ní tí wọ́n sọ pé fọ́ bólẹ̀ túmọ̀ náà ni wípé ó ń tọ̀hún ṣe kí ni yóò ṣe àṣeyọrí tó bá ti jèrè pẹ̀lú ẹ̀sìn tó wáyé pẹ́sìn ló mójútó ó ṣe àṣeyọrí. hadithi yìí ṣe pàtàkì fún wa kó lẹ́ pé nípa ìyàwó fífẹ́ àwọn obìnrin tá a lè fẹ́ a sọ̀rọ̀ tó pọ̀ púpọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ tá a sọ pọ̀ gan-an nígbà tá a ń sọ̀rọ̀ hadith number sixty two. hadith number 62 kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi nígbà tá à ń sọ falimari atu ra'iya fi zawji baytiha fi zawjiha <clears throat> wa fi bayti zawjiha wa hiya mas'ula an ra'iyatiha ẹ̀rí nígbà tí obìnrin ta sọ pe òun náà o adaràn ló jẹ́ nílé ọkọ rẹ̀ wọ́n sì bi léèrè nípa ta ni kò jàjẹ́ àṣàlàyé tó pọ̀ mbẹ́ ṣùgbọ́n àdìsí yìí tàbá wo àwọn àfáà ń ṣàlàyé pé ìtumọ̀ àdìsí yìí kọ́ ni wípé ká mọ̀ fẹ́ obìnrin nítorí kó lówó wọ́n ní tó tún tú sí ni pé límọ̀ọ́lì hàn tánà bí sọ pé àwọn èèyàn ń fẹ́ nítorí obìnrin pé jàwáàzù ni bó ń sọ fún wa pé wẹ́ tàbá rí obìnrin kan lówó náà kò sí ní tó burú ká fẹ́ nítorí dúkìá rẹ̀ tó nìyẹn pẹ̀lú májẹ̀mú kó yọ̀ǹda fún wa láti ná bẹ̀ bóyá irú èèyàn lè wúlò fún ẹni tó bá jẹ́ àdáàì <clears throat> olùpèpè sẹ́sìn tó jẹ́ pé olùpèpè sẹ́sìn yóò wò ó pé dúkìá rẹ̀ yẹn yóò wúlò fún òun nídìí ìpèpè sẹ́sìn ẹni tó bá jẹ́ tọ́ọ̀lì wòlẹ̀ ẹ̀yìn mi akẹ́kọ̀ọ́ ìmọ̀ bóyá láti ra àwọn ìwé tíra tó fi tíra mọ́ wọn tíra ní hundred thousand naira hmm, ìwé mi gan ò ní rí irú nàìjíríà ń sin alẹ́ wá tíra mi sí tíra mi wọ́n ní kánò hmm, mo fẹ́ ra kó tó di pé nẹ́ẹ̀tì dé mo fẹ́ ra dictionary kan gbà kan wàláì kò sí kánò níbi tá a mọ̀ pé tíra wà nílé tí àánú kúrò mi kò sí ọmọ ìyá wa ta rán ó lọ sáúdí ó lóun ò rí ní mọ́kà gan wọn ò rí wọn bẹ́ẹ̀ ó wá rí ní Egypt tó lóun ti béèrè àwọn èèyàn ní jẹ́ káwọn wọlé wọn á ní kò sí pé àwọn ò bá kọ́lẹ̀ wọn á ṣe rí ẹyọ kan ẹyọ kan tó kù yìí dọ́là tó rà nígbà míì tí mo fẹ́ fààyàn ni pé tó lè bolè rí mi ó lè wò pé tó ń bá fi obìnrin tó lówó yìí owó rẹ̀ yóò wúlò fún ẹ̀sìn nípa ká pèpè sẹ́sìn òun ó rí láti fi ra tíra àti láti kún lọ́wọ́ nídìí ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wálé hasabiha àbí irú ìdílé tó jẹ́ èèyàn náà máa wúlò fún dárí bóyá ọmọ èèyàn pàtàkì inú ìlú ni tí wọ́n bá fẹ́ ìwọ gan fúnra ara rẹ̀ ó di èèyàn pàtàkì lọ́nà kan àbí lọ́nà mi tó bá ń sọ̀rọ̀ àwọn èèyàn ó máa wo ìdílé ìyàwó òun nìmọ̀ lára láti fi pọ́nlé. La àwọn bòmíì wà tẹnu rẹ ò ti lè tọrọ tàbí tó lè lọ sọrọ ńbẹ̀ fífẹ́ tó fẹ́ yẹn ìwọ náà ò lè máa lọ sí irú àwọn ààyè yẹn láti lọ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn irú èèyàn tóbìnrin náà jẹ́ nípò tó wà ń gbà mí náà tún lè ṣokùnfà kíwọ náà tún rí àwọn èèyàn tí wọ́n wà nípò ńláńlá yẹn ṣàlàyé ẹ̀sìn fún ọlọ́ọ̀tà wallahu ta'ala a'lam wa jamaliha bí jamaliha torí ẹwà jawaz torí kò sí tó burú ká torí pé obìnrin lẹ́wà káfẹ́ bẹ́ẹ̀ ni torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbà tó ń sọ̀rọ̀ nípa obìnrin ó ní nígbà tá a bá wo obìnrin náà kasovok kóbìnrin yẹn kó jẹ́ ẹni tó jẹ́ pé ìrísí rẹ̀ ó máa dùn mọ́ ní wíwò tóbìnrin bá bú rẹwà téèyàn bá wò wà láì ó lè máa ṣe kẹ́ni ó lè má dùn mọ́ wa bó tilẹ̀ jẹ́ pé àwọn eléyìíbó sọ pé beauty is in the eye of the beholder tí n bá ṣì wí o ẹwà gangan fúnra rẹ̀ lọ́dọ̀ nkálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí wọ́n sọ pé rẹwà yìí ẹlòmíì ò ní kò rẹwà ẹlòmíì fẹ́ràn dúdú ẹlòmíì fẹ́ pupa ẹlòmíì fẹ́ àyìnrìn kọ́lọ́run kò ṣàánú wa wálídìí ni àbí nítorí ẹ̀sìn nǹkan àwọn afáwa ń ṣàlàyé ní tọ́lá ànábì sọ pé fárúbìdá ti dín pé gbogbo àwọn nǹkan tá a dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan yìí tí ó bá ti lè pa ṣòfò níbi ẹ̀sìn tí ò bá ti sí ìròyìn ẹ̀sìn táwọn ìròyìn yìí tí ò bá kún ìròyìn ẹ̀sìn lára obìnrin tẹ̀rìbátì yàjà ó ń tọ̀hún yóò pòfò torí pé àwọn nǹkan wọ̀nyí mẹ́tẹ̀ẹ̀ta yìí yàtọ̀ sí ẹ̀sìn yìí lóun nìkan téèyàn bá torí rẹ̀ fẹ́ gbìn tẹ́sìn ò bá ti sí ń bẹ̀ àwọn nǹkan yẹn yóò padà ṣokùnfà abúlé téèyàn bá ní dúkìá tó lówó tí ò bá ti sẹ́sìn àwọn nǹkan burúkú náà ni dúkìá yẹn ó fà fún yàn bí kí èèyàn máa fowó yẹn ra nǹkan tí kì í bí kí èèyàn máa fún àpẹẹrẹ ẹ̀ bá lówó ní ìsinrú obìnrin ò lè sọ pé wọ́n fẹ́ ṣe beauty contest ìdíje òrékelẹ́wà ó lè pé òun fẹ́ ṣe birthday ọjọ́ ìbí kò ánú tí sọ pé òun fẹ́ ṣe birthday nìkan yóò lóun fẹ́ pe eléré ó fẹ́ pe àwọn eléyìí ẹ́ bóyá ó wo àwọn ọ̀rẹ́ ìrú ẹni tó nípò báyìí sí tá sọ lè hasabiya yàtọ̀ à òun ò lè ọmọ òun ò lè pé one year kó ń fi birthday ọmọ òun kó jẹ́ pé wọ́n kàn ṣe kó tutù bẹ́yẹn bẹ́ẹ̀ sì ni birthday gan ṣíṣe ọjọ́ ìbí kì í ṣe súnmọ́ àlàbí sallallahu alaihi wasallam àti sọ̀rọ̀ lórí yẹn náà sẹ́yìn nínú question and answer fi èṣe sí àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí ni àwọn tá a rí kà nípìlẹ̀ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí kò sí àwọn ànábì ọlọ́run àárí kà pé ànábì ọlọ́run ọba kankan ó ṣe ọjọ́ ìbí bólẹ̀ pé níjọ́ tí wọ́n ń ṣe ọjọ́ ìbí wọn bíbélì àwọn méjì tá a rí ọba herod wọ́n pa john the baptist wọ́n bẹ́ orí rẹ̀ bẹ́ẹ̀ náà ni firaun òun náà tún bẹ́ orí ọ̀kan nínú àwọn tí wọ́n bu ọtí fún so torí náà àwọn ànábì ọlọ́run ọba àrí kàpẹ́ nìkankan ṣọjọ́ bí bẹ́ẹ̀ náà ni àwọn salaf abubakar umar usman ali àtàwọn ẹni retí tí lórí àwọn imam ahmad imam malik àti gbogbo wọn kò sẹ́ni tó ṣe wọ́n sì ti mọ̀ nípa ọjọ́ òbí ṣáájú káwọn ètò dáyé ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n lè sọ pé òun fẹ́ organize ìbàdí ìpele eré pé oríṣiríṣi hmm? tó bá wà típò bá wà àwọn oríṣiríṣi olùsọ pé òkè à fẹ́ lọ sí beach à fẹ́ lọ vacation à ń fẹ́ lọ Dubai à ń fẹ́ lọ bí báyìí báyìí ó lè jẹ́ bí etí odò wọn bẹ́ wulẹ̀ wọn wọ bikini gbogbo èèyàn máa rí wọn nígbà tí o bá ti sẹ́sìn ẹ̀rí nǹkan báyìí wọ̀lì jàmáìlì à tó bá sì jẹ́ wà náà ni ẹ̀yin náà mọ tó ń jẹ́ wà ó lè mú obìnrin yẹn kójó ní gbèrágà to become arrogant irú èmi sí ẹrú ẹ sí mi bẹ́ẹ̀ náà ni dúkìá náà ṣùgbọ́n tí ẹ̀sìn bá tí àwọn nǹkan wọ̀nyí bá kún ẹ̀sìn kìí pé tẹ̀sìn bá kún táwọn nǹkan wọ̀nyí bá kún ẹ̀sìn ìgbà náà yóò wá wúlò sọ àwọn afáwa ń sọ pé téèyàn bá torí ẹ̀sìn nìkan fẹ́ gbìn tí ò sáwọn eléyìí bẹ́ẹ̀ èèyàn ò lè pòfo torí pé irú obìnrin yẹn yóò kún yàn lọ́wọ́ yóò sì máa ràn wá lọ́wọ́ yóò máa tì wá lẹ́yìn lórí dáadáa tá a mọ̀ sí ẹ̀sìn tó bá tiẹ̀ jẹ́ pé tọ́lé bàtọ̀lẹ̀ ìlmi lòun náà jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n sì jẹ́ onímọ̀ tàbí wọ́n náà jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn lè ràn yóò lè ọ lọ́wọ́ dáadáa torí pé ọkùnrin yìí fẹ́ ó ṣáájú ọ a rí nínú àwọn àfáà tó jẹ́ gan kọ́ wọn ní tí wọ́n dẹ̀ ṣe tíra jáde táwa wa ń kà á lónìí tó jẹ́ àwọn ìyàwó wọn ló kọ wọn bẹ́ẹ̀ dáadáa so kọ́lọ̀ wọn bá kó ṣàánú wa mm, nítorí náà ntana bí sallallahu fún wa ń bi ni mara àtúlẹ̀ lóòótọ́ ni ò nínú dáadáa mọ́ àwọn ọmọ èèyàn àwọn nǹkan mẹ́rin yìí àwọn èèyàn máa wọ́n lè torí rẹ̀ fẹ́ bí ṣùgbọ́n o ẹ̀yin mùsùlùmí ẹ̀sìn ni kẹ́ ẹ jẹ́ kó múmú ẹ̀sìn ní kẹjẹ́ kó jẹ́ àkólé kan yín nípa obìnrin ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n ti lọ fẹ́bìnrin nítorí nǹkan mi yàtọ̀ sẹ́sìn ẹlòmíì bóyá <clears throat> nígbà kan rí ó lọ sílùú òyìnbó ìlú òkèèrè <clears throat> ó fẹ́ gba ìwé ìgbélú jẹ́ kóun fẹ́ ọmọ ìlú kan kò bá àmọ́ lẹ́sìn yóò jẹ́ kóun ó lé níwèé ìgbélú kò ní wẹ́sìn ẹlòmíì oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì látara rẹ̀ ẹlòmíì lè padà kọrú obìnrin bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọmọ tó wà láàrin wọn ń kọ́ irú ọmọ wo ló yà gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ ṣàkíyèsí kọ́lọ́n kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ náà lọ́dọ̀ wa náà bí ilẹ̀ Yorùbá bí ẹlòmíì ah, bàbá rẹ̀ lọ́ọ̀yà ni bàbá rẹ̀ adájọ́ ni tó ń bá fẹ́ wọn ò lè wáṣẹ́ fóun tí ó ṣẹ́sìn gbogbo àwọn nǹkan tí ò dáa ó tààrẹ jáde tí ò ní kí ṣe mọ́ ṣàlàyé tọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ abẹ́ọ́lọ́wọ́n bá lè kí ọlá àwọn obìnrin wa bá wa ṣe wọ́n lẹ́lẹ́sìn wọ́n ṣe wọ́n lẹ́lẹ́sìn àwa ọkùnrin náà ṣàwa náà lẹ́lẹ́sìn wọ́n ṣe wá lẹ́lẹ́sìn ṣàánú wa ibi tí kálukú kù sí ọlọ́run kò tún wá ṣe ń ibi tá a ti ń ṣàṣe ètò ọlọ́run dákun jẹ́ ká ṣàṣe tó ibi tá a ti ń ṣàṣe jù ọlọ́run kò ṣàforíjìn rẹ̀ fún wa kó tọ́ wa sọ́nà اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصلى الله على نبينا محمد وعلى آله أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته